n tá a fi ń bẹ̀rẹ̀ rè láàárọ̀ yìí ó sì ní bá <laughs> ó ní bá ẹ mọ̀ pé wọ́n pa wọ́n pa Deborah Samuel wọ́n ṣekú pa àánú ẹ̀yin ẹlẹ́sìn yìí ó ń ṣe mí ní Jerusalem lórílẹ̀‐èdè Israel lọ́hùn-ún ṣé ká má tàn yín jẹ àwọn Júù Kristẹni àti Mùsùlùmí ló wà ń bẹ̀ Júù Kristẹni àti Mùsùlùmí mọ́ṣáláṣí ń bẹ ní Jerusalem tí wọ́n mọ̀ pẹ̀rún ọ̀nà wọ́pẹ́ gbogbo nǹkan stansi ni jù òdì christianity lọ́wọ́ kálukú ń ṣe tiwọn pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ni ibi tó fọ́nì sí àti tọ́ọ̀tì o àtọ̀dọ́jú o àti iwájú táwọn àtẹ̀gbẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí gbogbo rẹ̀ wọ́n gbé igi ọ̀kọ̀lẹ́mú wọlé ni àbí tó kọ́ àkókò sìgá tó bá mu sí wọ́n gbé lẹ́nu ọ̀nà bẹ̀ wọ́n ń fà á lọ́ntì wọn ni ọ̀ràn yín sẹ́ẹ́ wọ́n dẹ̀ ń sọ fún wa wípé orílẹ̀-èdè tàwọn peaceful nation ni ẹ wá ẹ wá ẹ wá gbẹ̀sìn rò o ò gbọ́dọ̀ gbóhùn kìrìsẹ́nì wọ́n dáràn lọ́wọ́ rẹ o ti lọ ọbẹ̀ rí o dọ́rùn rí tó wá sọ wípé ìwọ lọ́lọ́run gbà hmm. nínú lọ́dún àwa tá a wà yìí nísàlẹ̀ ní south west tá a wà yìí kò fẹ́ẹ̀ sí ìdílé tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì ò sí. Si gbogbo wa jọ ń di àjọṣepọ̀ ṣùgbọ́n àwọn aláka bó ṣe wà ní northern part of Nigeria àwọn alákatakítí kan ṣì wà láàrin wa mo sọ kan mo sọ ìkan fún Àmínà láàárọ̀ yìí mọ́tàlá tó ṣẹlẹ̀ níbi tá a wà inú tó sì jẹ́ wípé òun náà lanú gbà tó gbọ́ ni kí ló dé kí la gbé kí la jù kí ló ṣẹlẹ̀ irú ẹ̀sìn wo lẹ̀ ń sìn ẹ̀sìn wo lẹ̀ ń sìn gan àwọn scholars bọ́ síta ní social media wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nǹkan tí alukuran àti àdìtì sọ. So lórí ẹni tó bá ń ṣe ìdájọ́ ọwọ́ ṣe àfihàn yín ni tí ò tiẹ̀ ń ṣe àwa tá a jẹ́ dúdú gan tó jẹ́ white wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ní nǹkan tí Quran tó ṣàlàyé fún yín tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe níbo lẹ ti wá kà tí yín. ọmọ tó sọ̀rọ̀ ngbà tẹ́mi tiẹ̀ lọ gbọ́ tí mo lọ tweet ẹ̀ mi ò gbọ́ mi gbọ́ mi gbọ́nú àti àtẹ̀jíṣẹ́ àti voice voice message ẹ̀ mi ìgbọ́ bì kankan tó ti bú ànábì Muhammad sallallahu alaihi wasallam mi ìgbọ́ bì kankan tó ti wú bẹ̀ kí ló dé ẹ fi kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀ jọ gbogbo ẹ̀yin alákatakítí yìí ṣé tiẹ̀ kí n ṣe tèmi òwò kì fún òwò lọ́rùn kí ni káwọn onífá wá ṣe o kí lẹ̀ bá wá kí ni ẹ̀ bá wá ṣe fónífá kí ni ẹ̀ bá ṣe fóníṣàngó kí ni ẹ̀ bá ṣe fólógùn ẹ tí ìmọ̀ bóyá àwọn gan wọ ìjọba ọ̀run ju ẹ̀yin lọ torí pé ọwọ́ mímọ́ àti ìwà funfun òun ni wọ́n fi ń sin ọlọ́run. kẹwàá bíóbíó àti kìrìsìtẹ́nì wà yìí àti mùsùlùmí wọ́n bá ṣe mú kùránì tó fi ń búra gẹ́gẹ́ bí olóṣèlú ẹ̀ ń kówó jẹ náà ni ó lè níyìn ó lè ó lè ọwọ́ yín níwà ìbàjẹ́ ló pin sí ẹ̀yin lẹ̀ ń jẹ́ ọmọ gbé ẹ̀yin lẹ̀ ń fọmọ́ ṣògùn owó gbogbo ẹ̀ ló kún sọ́wọ́ yín ẹ wàá gbé kùránì lẹ̀ ń ṣe oríṣiríṣi ẹ wùwà tinú ọkàn yín mo láǹfààní láti dé ilẹ̀ mímọ́ níbi tí àwọn ẹ̀sìn yìí wà wọn bára wọn jà àní wọ́n tún bú wa nàìjíríà boko haram nàìjíríà boko haram nàìjíríà boko haram ó ga o orílẹ̀-èdè nàìjíríà gbogbo nǹkan tá a bá gbà àgbàjù ni gbogbo nǹkan tá a bá mọ̀ àmọ̀jù ni kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a bá mọ̀ àmọ̀jù ni ẹgbàgbára lẹ̀ ẹgbàgbára ẹ̀sìn yìí lẹ̀ kó lè dára fún wa ìrìn àjò tá à ń rìn nínú ayé lórí pa àfẹ́ ṣẹ̀sìn mọ́ ọ̀tanra rẹ̀ jẹ ìwọ ló rọ́lọ́run rí ìwọ lọ́lọ́run ránṣẹ́ mélòó ló gbọ́ ohùn ọlọ́run nù yín mélòó ló gbọ́ mélòó ló gbọ́ ohùn ọlọ́run nínú orí tó lè sọ̀rọ̀ gbóhùn ọlọ́run rèé gbogbo ohun tá a bá ń ṣe ká má gbàgbé wípé a ó jíyìn nígbà tó bá yá gbogbo ohun tó dánwò tó wá pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ní Sókótó wọ́n bọ́ síbi tí àwọn àwọn ibo tán ti ń tajà wọ́n bẹ̀rẹ̀ sí ní ba gbogbo ẹ̀ jẹ́ wọ́n bàjẹ́ káwọn náà wá ní Delta ní Rivers ní Port Harcourt kó wá kó gbogbo àwọn mùsùlùmí tó wà ńbẹ̀ kán bẹ̀rẹ̀ sí ní dáná sun wọ́n báwo lẹ ṣe fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà rí Bíbélì ò fi kọ́ wa bẹ́ẹ̀ o nínú òfin mẹ́wàá ó wà nù bẹ́ẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹ mọ adúrú tó ṣe fún Jésù ni ẹ mọ iye ọdún tó jésù lò láyé kó tó di pókú látìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn rere kò ní sinmi ọjọ́ kan wàhálà ni wàhálà ni lọ́tún lọ́sì mọ́dùn bí mọ́dùn lọ́hùn síbẹ̀síbẹ̀ ó ní bàbá dáríjì wọn torí pé wọn mọ tí wọ́n ṣe ìwọ wá gbẹ̀sìn ó gbẹ̀sìn lórí pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ jẹ́ lọ sókè lọ́hùn-ún pẹ̀lẹ́.